ẹ lè lé wa kúrò lórí ilẹ̀ bàbá wa a ní sá fún yín o ẹ mọ̀ fọkàn sí pàṣà o ojú wa ti là débi pé àfitẹ́ pa wá. pé a wá tẹ ọjọ́ ilé pa wá ọjọ́ ilé pa wá akuti akuti bàbá. a ní bàbá kan bàbá ara tó mọ ìyá ọmọ kò fi wá ṣeré bàbá ara tó mọ ìyá ọmọ. a ní bàbá kan bàbá ara tó mọ ìyá ọmọ. ọgọ́wọ́ kílẹ̀ ní pẹ́ńpẹ́ lókè òkè pẹ́ńpẹ́ adé ẹ̀mọ. bàbá àrà tó mọ iyì ọmọ. Ìgbòho sà. bàbá àrà tó mọ iyì ọmọ. ọmọ ní bàbá kan o. bàbá tó mọ iyì ọmọ. ìyẹn fi wá ṣeré. bàbá tó mọ iyì ọmọ. ó ṣá. Alhamdulillah adúpẹ́ lọ gbogbo ọmọ Yorùbá nílé kó lẹ́yìn òdì pátápátá hmm. Ọlọ́run ní jẹ́ ká o gbogbo ọmọ nílé lóko àti bàbá Délé Momood bàbá wa Fẹ́mi Fanikayode bàbá wa Fayose gbogbo àwọn ah. bàbá wa bàbá wa wọ̀nyí bàbá wa aláwa kálá bàbá wa Wọlé Ṣóyínká bàbá wa Ọbásanjọ́ gbogbo àwọn bàbá bàbá wa ikú bàbá yèyí aláṣẹ ìgbésẹ̀. káàdì káàdì o bàbá wa Ọ̀nìrìṣà. Ọ̀nìrìṣà. Ọ̀nìrìṣà ajé òdúgbùlù sọ olùbàdàn bàbá wa olùbàdàn fún ìbàdàn ọba sálíù ọba wa síkírù àwùjalẹ̀ àti bàbá kẹyìn tó dúró fún yóò bàbá wa kí olúgẹ ti sọ̀rọ̀ sókè. àwọn tí wọ́n pa. a sì wọ́n pa a dúpẹ́ lọ́wọ́ àbí àjọ adúpẹ́ lọ́wọ́ ààrẹ ọ̀nà kakanfò àwọn náà ti sọ̀rọ̀ sókè. ló gbọ́ fẹ́ odua. ẹ wọ ẹ sáfara balẹ̀ ẹ gbọ́ ẹ jọ. ọ̀rọ̀ tó tẹ̀lé àwọn ọmọ ẹ̀rọ bàbá ẹ̀rọ lọ́tọ́ mi ẹ bẹ́ẹ̀ rí ayé ní orí ti ẹ̀sìn bẹ́ẹ̀ kọ́ọ̀dù. ẹgbẹ́ ọmọ fọlọ́ bẹ̀ yìí ìfẹ́ kẹjẹ́ ká rí àwọn olórí wa kankan fún ilé Yorùbá torí pé ẹ̀yin ò mọ ní mo fọlọ́ búra fún yín mo filẹ̀ Yorùbá búra hmm. gbogbo wọn náà kò dùn mọ́ wọn àwọn náà ti wá já wọ́n ti ń sọ̀rọ̀ sókè àwọn náà ọ̀dẹ̀ ní gbà ẹ wo gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá tó ti sáré fòun lẹ̀ pé Buhari tó bá dán wò ogun ti dé báyìí ogun ti dé bá lọ gbogbo orí rédíò gbogbo ọmọ Yorùbá ń pété ẹ bá mú Ìgbòho yóò dùn ṣé Facebook gbọ́ sí mi bàbá ẹ wo orú bàbá Délé Mohammed ẹ wo bàbá wa Fani Káyọ̀dé bó ṣe ń fòun lẹ̀ bàbá wọlé ẹ wo Fani Káyọ̀dé ṣe ń fi òun lẹ̀ kí ẹ náà ṣe pé ń ṣeré ohun tí ń sọ ah. ẹ̀yin gbéra láti South Africa ẹ dé Eh, brother, broda mi gbé láti London ẹ wọ àwọn yẹn ti dé hmm. Hmm. torí pé ah, ìyàlẹ́ fi ń jẹ wá ẹ ń pa wá ẹ ń jí wa gbé ẹ ń kidnap wa ẹ ń ṣe yàmà hmm. lórí ilẹ̀ bàbá wa ẹ ń rẹ̀pọ̀ wa àti wa ẹ ń ṣe wá bó ṣe wà á lóko á lè lódò. àwọn kí sọ̀rọ̀ orin mọ̀ kí sọ̀rọ̀ orin. iná bó ṣe wà ń sìn. bó ṣe wà ń sìn enough is enough yes. so ẹ má jẹ́ ká rẹ àwọn baba gbogbo baba wa ń sè wo baba aláàfin ṣe ó tún ti sọ̀rọ̀ mí lẹ́ni ó tún ti kọ lẹ́tà mí lẹ́ni ó tún ti sign ẹ̀ ọ̀ní ń bínú lórí ìtẹ́ bàbá rẹ̀ hmm. pé àwọn ọmọ ìtí ń pariwo òdua òun gan lòún jókòó lórí ìtẹ́ òdua bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo fi ajé àwọn ọmọ òun bẹ́ẹ̀ni èyí tóun dákẹ́ yẹn ti tó mo fọlọ́ ń búra òní sọ bẹ́ẹ̀ ah, bẹ́ẹ̀ni adúpẹ́ fọlọ́ adúpẹ́ bàbá òní hmm. sọ bẹ́ẹ̀ confam hmm. pé ó ti tó báyẹn kì í ṣe pọ́ sọ lásán ó sọ Hmm. pé ìyá tá ń jẹ ọmọ mi ẹ̀ ń pa wọn ẹ̀ ń jí wọn gbé lórí ilẹ̀ bàbá ó ti tó báyẹn. Hmm. kí làwọn ọmọ dúpẹ́ fọlọ́run fún. alhamdulilayi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kádúpẹ́ ẹ wá wo iye àwọn àlùfáà especially àfa àlọ́ nìyẹn bí mo kọ àfa yọ̀dẹ̀ dùn mí. àfa yẹn wé láwà ní wọ́n fẹsẹ̀ yìí lọ́wọ́ ọba ní òbájà ṣùgbọ́n àlejò ó ti wá sọlé lọ́wọ́ onílé wọn tó bá ń gbé lálàáfíà pẹ̀lú wa kò séwu ṣùgbọ́n wọn tó bá ní wọn mọ jí agbé ẹ̀fẹ́ mọ bọ́ọ̀lù àpẹ́ ìlú wa náà. kò séwu mọ́ mo fọlọ́ búra kò séwu mọ́ sẹ́rí ọmọ tí ẹgbẹ́ lọ. onígbàrá lọ́la bá ẹ̀kọ́ nílẹ̀ Yorùbá kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan láti lé gbogbo fílàní ajínigbé. àti sọ́ọ́lì àti làkìkù. àwọn ní òbájà ṣùgbọ́n àlejò ó fi wá sáré lọ́wọ́ onílé wọn tó bá ń gbé lálàáfíà pẹ̀lú wa kò séwu ṣùgbọ́n wọn tó bá ní ìwọ́fẹ́ mọ jí agbé ẹgbẹ́ gbogbo ọlọ́ àpẹ́ ìlú wa ní. d u wọ́n fẹ́ mọ jí agbé ẹ̀fẹ́ mọ mọ ọwọ́ àpẹ́ ìlú wa náà. kò séwu mọ́ mo fọlọ́ búra kò séwu mọ́ sẹ́rí ọ̀hún fún ẹgbẹ́ náà. kì í ṣe ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan láti lé gbogbo fúlàní ajé buhari ò bàjá ṣùgbọ́n àlejò tó ṣe wá sáré lọ́wọ́ onílé wọ́n tó bá ń gbé lálàáfíà pẹ̀lú wa kò séwu ṣùgbọ́n wọ́n tó bá ní wọ́n fẹ́ mọ jí agbé ẹ̀fẹ́ mọ́ ọlọ́ àpẹ́ ìlú wa náà. kò séwu mọ́ mo fọlọ́ búra kò séwu mọ́ sẹ́rí ọ̀hún kú ẹgbẹ́ lọ. eléyìí Ọ̀yọ́ nìkan láti lé gbogbo Fúlàní. àti sọ́ọ́lì àti àtìkù. àwa ní ọ̀bàjà ṣùgbọ́n àlejò ó fi wá gbàgbé lọ́wọ́ onílé. bá ní ìwọ́fẹ́ mọ jí agbé ẹ̀fẹ́ mọ ọlọ́run. Papai Luana.